látara ni tí olólóògbé yìí. inú nǹkan tí a máa pàdánù ni pé olùkọ́ tán pọ̀ oníkálukú ló ní style tó ṣe ń ṣe títí ẹ̀ olùkọ́ tán ńlá ni Murphy ọmọ Afọlábí wọ́n fi jẹ́ ẹnìkan tí wàhálà inú àwọn tó mẹ́rẹ́ ṣe dáadáa tán mẹ́rẹ́ kọ Murphy ni tí kì í lẹ́ fojú pààyàn rẹ̀ Murphy ò lè tán bá ṣiṣẹ́ tán àyàfi tá a bá láàráyè wọ́n máa pọ̀ wá látìgbà tí wọ́n ti mọ̀ wá títí débi pé àwọn èèyàn kọ̀ọ̀kan méjì mẹ́ta náà kíyàn so ó jẹ́ nǹkan tó lágbó ó jẹ́ nǹkan tí èèyàn ti ẹ̀rù pé bóyá ó lè ṣe. àjọṣepọ̀ yẹn àti wọn ń kọ́. àjọṣepọ̀ mi àti Murphy ti bẹ̀rẹ̀ ti pẹ́ látàyè ọ̀gá sọmọṣẹ́ àbíbàtà wọlé bọ̀ nígbà tí ó di 2014 thousand and fourteen àjọ ṣe fíìmù kan papọ̀ um, ojú ẹkùn lẹ́tà ètò ẹ̀ àtìgbà yẹn ni àjọṣepọ̀ àti wá ló ti díìpù gan láti ìgbà yẹn tí n bá lọ lé wọn mo lè lọ ṣe tó bá wù mí lé wọn àwọn náà máa pè mí ibùn wọn máa ní ó yá gba script yìí ó yá lọ kà á orí báyìí ló máa ṣe kí n má fẹ́ ráyè máa fẹ́ dà nítorí pé wọ́n mú mi bí àbúrò wọ́n mú mi bí ọmọ iṣẹ́ dáadáa wọ́n wá kí ṣe bí ọ̀gá lórí wọ́n máa ń ṣe bí lídà torí lídà ló máa ń fọ̀nà hàn àwọn tó bá ń bọ̀ lẹ́yìn. ọ̀gá jìnnà síra wọn o ẹ ṣe arúgbẹ́ alájà ẹ bá kọ́ni yọ wọ́n fi àkọlábí wọ́n ra àwọn nọ́ọ̀sì tí wọ́n jẹ́ bí ọmọ sinimá nǹkan tí ẹgbẹ́ òṣèré tíátà máa pàdánù látara ọkùnrin tí ó ṣe tó dolóògbé yìí wọ́n bá ń sọ wọ́n bá fẹ́fẹ́ rẹ̀ kò sí nǹkan tá lè ṣe àgbọ̀n bíi Ọlọ́run ọlọ́run sọ pásìkò ọmọ sí tóyún ṣùgbọ́n ọmọ sì kéré ó kéré ọlọ́run lè dúpọ̀ ní gbogbo àwọn ajáwọ̀ ní dúró wọ́n fi. wọ́n bá àtẹ̀bọ̀lá ọ̀dọ́ àjùmọ̀ síra wọn mà. ẹ̀yin olólùfẹ́ wa nílé ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ ìyẹn ní àti ẹnu wọn báyìí gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèré orí ìsàgé táwọn náà wá láti wá bá wọn kẹ́dùn ikú tí ó pa Murphy Àfọlábí tí ó sì jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ gidigidi bó ṣe ń lọ òun náà ni ẹ ti wò ní ìkànnì mọ̀máwòrán Wo TV lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin olólùfẹ́ wa nílé bí nǹkan bá ṣe ń lọ náà là ń gbé wá fún yín nígbà tá à ń retí kí wọ́n gbé Murphy Àfọlábídé láti ilé ìgbókùpamọ́sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òṣèré orí ìtàgé tí wọ́n dẹ̀ ti jókòó tí wọ́n ti retí pé ó fẹ́ dé òun náà ni ẹ ti ń wò gẹ́gẹ́ bí nǹkan ti ṣe ń lọ báyìí níkànnì mọ̀ọ́máwòrán wo tv ẹ̀yin olólùfẹ́ wa nílé ọlọ́run níjà fọjọ́ lọ́jọ́ lọ o láṣẹ ìdùmàrè ikú òjijì kò ní pa wá o ìkànnì mọ̀ọ́máwòrán wo tv náà ni ẹ ti ń wò wá báyìí gẹ́gẹ́ bí bàtà ń dúró de kí wọ́n gbé Murphy dé láti ilé ìgbókùpamọ́sí gẹ́gẹ́ bí a ti ṣàfihàn fẹ́ràn olólùfẹ́ wa nílé ẹ ṣe é pé wọn bá wa kà lọ ẹjọ ẹ sún sẹ́yìn láyé ẹjọ. orúkọ mi ni razak ọmọ sí ní sà kí lè látara ìlú tó pa òkú lójú mo fẹ́ lè sọ pé mi ò mọ kankan nípa egbò tọ́lọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé tọ́lọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé ní ìlànà nísì àmọ́ mi sì ò torí mo fi àbọ̀lábí jẹ́ ìdíṣẹ́ ilé mi tó fi àwọn ọmọ ọmọ mi ọ̀gá mi ló jẹ́ torí bó ṣe lọ yìí sí àwọn kankan wà tó yẹ ká jọ ṣe pọ̀ nípa iṣẹ́ yìí tí ò sọnù lọ sí àjọṣe ìdìbò lẹ́nu àwọn ìlànà kankan làálẹ̀ pé máa ṣe báyìí máa ṣe báyìí ìyẹn lè mí òkú lókè mi ò ṣe báyìí torí gbogbo nǹkan tó fi ilẹ̀ àgbà tó báyìí sọ pé èyí tó yẹ ká jọ ṣe yẹn ni òṣàyè yẹn mọ́ báyìí. ọ̀tọ́dá kìlọ̀ sí àwọn àmì ọlọ́run ẹ̀sìn kọ́rin ẹ̀sán kí ni ẹ sọ fún àwọn èèyàn lẹ́yìn fún àwọn olólùfẹ́ yín tó ń gbogbo àwọn tí wọ́n fẹ́ràn sinimá bàbá mọ́fì tó ṣaláìsí báyìí kí ni ẹ sọ. mi ò mi ò mi ò mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ because ṣe ní àwọn tó bá mọ mọ́fì dáadáa gbogbo yìí wọ́n á mọ̀ pé tígbìn bá fa ìkara wọn lọ́n tẹ̀lé ana ẹni uh, uh, àti sọ̀rọ̀ láàárọ̀ àná lóyún sọ fún mi pé lórí káàsì ọ̀rọ̀ ṣẹ́ ó ìbánisọ̀rọ̀ sáọ̀dẹ̀ uh, nínú ọ̀rọ̀ tí ẹ sì sọ àbí gbogbo ìtakùrọ̀sọ yìí kò jẹ́ kò dàbí ẹni pé wọ́n ti ẹ̀ ń dágbé rárá nínú nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ̀wọ́n ó dágbére ìbò ara ò fún mi irú irú kí náà sọ ó dágbére bó ló ṣe lọ because nígbà tí ó bá mi sọ̀rọ̀ last ó pè mí pé kí n máa bọ̀ wá sí àjàwọ̀ ẹ̀sìn mo wá sọ fún pé mo ń ṣe kankan lọ́wọ́ ní kòrò pé mo bí sí ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo bímọ ni pé kí ni mo lè máa ṣe kí n máa bọ̀ pé kí n gbé fóònù fún mi tó bá yẹ pé ìyàwó mi ń dà lọ́dọ̀ òun ni mò ń bọ̀ lánàá mo ní mo ní mi ò bímọ bọ̀ tí kó má wọlé mi máa dọ́dọ̀ ẹ̀ pé kò sì jẹ́ kí n ṣe kọ́kọ́ tán so ìgbà tí wọ́n máa fi pè wọ́n máa fi pè mí padà mo so surprise pé wọ́n ní wọ́n fi ti kú mo dẹ̀ dán hospital mo fojúrọ̀ rẹ mi mò ń wọ̀ rẹ mi nílẹ̀ báyìí mò ń bá Murphy sọ̀rọ̀ Murphy ò bá mi sọ̀rọ̀ nígbà pa Murphy ò gbé mo bá a ṣe eré lórí bẹ́ẹ̀dì tó wà mo tún tẹ Murphy láyé àbáyé pé Murphy bá mi sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣé bó yìí fún mi lépè lánàá ṣé bó sì fún mi lépè pé olókùn parí òkè mẹ́jáde kí ló ṣẹlẹ̀ but àìdá lóhùn tẹ̀ tiẹ̀ lọ yẹn kó lóyún lára báyìí. ẹgbà yẹn ni mo fẹ́ dẹ́jọ́ mi ẹgbà yẹn mo fẹ́ dẹ́jọ́ mi bóyá ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní mi ìmọ̀ bọ̀ tèmi ò lókù sí mọ́fì ni mi ṣe dáhùn ṣùgbọ́n mi yóò pé máa wà ọ̀tí má fọ́ọ̀sì mi kì máa bọ̀ tó bá pè mo mọ̀ pé ọ̀rẹ́ mi fẹ́ dágbére mi kó fẹ́ sọ fún mi kó òun ti lọ ni ọ̀tẹ́bà mi ò lè ṣe nǹkan nílé mo kàn wọ́n pé jẹ́ kí n rìn díẹ̀ pé tó bá ṣe táìmù díẹ̀ máa wá bà ìgbà tó máa fi pè mí padà pé kí n máa bọ̀ òkú ẹ̀ ni òkú ẹ̀ ló ti sún bí ẹlẹ́rú ti mẹ́rù ẹ̀ lọ òun náà lẹ́gbẹ̀ẹ́ tí ẹ wà káàkiri àgbáyé ọdún àjìnà síra wọn wọn ní wọn ti bẹ́ẹ̀ débi ìjà tó mọ́. láti ṣe ààrẹ ṣẹyẹ kan ìfún gbajúgbajà tó ní kí àtọ́nà kí ó jáde láyé ní àgbègbè ẹni wọ́n fi àpòwádọ́ wọn bá tó wá tó years so bá pẹ̀lú jíjí up now ìgbà tí wọ́n sọ pé wọ́n ti ń wẹ̀ láàárọ̀ yìí tí wọ́n gbé sínú pósí tó ń gbé bọ̀dù wáṣẹ́ ìmọ̀ pé ó ti tì. ẹ sà ẹ̀yin ni ààrẹ àwọn ẹgbẹ́ tampa ẹgbẹ́ lórí ìtàgé lórílẹ̀ àti lókè òkun kí lẹ fẹ́ sọ fáwọn òṣèré tó jẹ́ tó wà lẹ́yìn nípa irúkú yìí for sudden death ni at forty nine kí lẹ fẹ́ sọ fún wọn sà. mo ṣe kó sì kì í náà mọ tó pa ó yọ nílé ìwẹ̀ tó yàtọ̀ pé ara ẹ̀ ìtọ́jú ẹ̀ so ohun tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́ni tàbí kó lọ́n ṣàmà ṣọ́ wa ni. ẹ kọ́ ọ̀rẹ́ yàn. ẹ má bọ̀ sà. ẹ jà kí president my president. president. Eh? ẹ kúrò lọ́nà sẹ́yìn ẹ̀jẹ̀